This urgent call to use our MDC recording studio. Please consider donating to help our running costs and future projects by visiting the list of the contract and cost like donation. الحمد لله الذي أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم عبد الله ورسوله المصطفى وآله وصحبه أجمعين ومن تتبع بإحسان إلى يوم الدين يقوم بها الله وبسنة kọ́ọ̀kọ́ wá ipa jẹun sọ́mẹ̀ta ẹni ojúṣe ni ma àjẹun kọ́ọ̀kọ́ wá ìyàrá sílẹ̀kọ́ ìpamọ́ ọ̀rẹ́rẹ́ ẹkùn jíjà ọ̀rẹ́mẹ̀ bá kú sórí ọ̀nà àbọ̀ sórí etí jẹ́ ẹnu mẹ́tọ́dọ̀ create profit and then pay again. Another day, another day, too much in. Another day, kò í pèsè inú rẹ̀ láàmìrò ká ọ̀rọ̀ jẹ́ pàtàkì. Sọ jẹ́ ìtẹ̀rẹ̀ tí ní àkíní àti ìlìsàn. Ọ̀ta kò í is àdìkẹ́tì pàmà. Ẹ̀wọ̀n mẹ́jọ́ra tí ní ìbámu. Àti àrùwé kúlókúmí ni and nationalistic reformers. The nationalistic reformers, he has to go with for Akitahi Ta'ala. Wọ́n máa lè ka ọ̀rọ̀ jíjẹ́ ṣe jẹ́ ẹ̀kẹ́sẹ̀ rẹ̀. Ìní ọ̀ríkà sí èémúrí tó mú ọkọ̀ Nàìjíríà ẹ̀ ló ṣe àfẹ́tọ̀ ọkọ̀ rẹ̀ ẹnu ọgbẹ̀ o. Ìlú òmúrí ọ̀ọ́ta wá lóbìnrin ní tún lóbìnrin sọ ló ṣe ọ̀nà ọ̀pá òfin ẹwọ́ òwe. Ọ̀tá ìṣẹ́ náà ti fi kọ́ màá àti ìpìpá ọmọ náà tó mórí ilé ọmọ tó mórí àmọ́dá ẹ̀ lẹ́kọ̀ọ́ náà nípa pẹ̀lú pẹ́kẹ́ láta ògbò jẹ́ ẹ̀tẹ̀ rẹ̀ láti mọ̀ mórí mẹ̀mẹ̀ mọ́dá ẹ̀ òkà wa jẹ́ ọ̀bọ̀ jẹ́ tó mórí àtà áhùtàn na ẹ̀ṣẹ́ ìkàkà ẹ̀kàkà rọ́pùnà wọ́ ẹ̀rẹ́ ẹ̀ká ẹ̀ǹjẹ́ ẹ̀rẹ̀ta òun mórí yàrá another another àtẹ́rì yá ọ̀nàdún òmìnira àwùjọ jọni ọmọdé náà ìtàkọ́nà àti láàrin ọ̀nà àti ìlúhùn wọ́n ní tẹ́yẹ tú ọ̀nà àwòí ọ̀nà fún wẹ̀ ẹ̀nà ọ̀dẹ́ta àníta àkúwẹ̀ títẹ́ òmúdé ọ̀nà àtọ̀ ìwẹ̀ ẹ̀nà ọ̀dẹ́ta náà gbogbo ìwẹ̀ وما كان لنفس أن تموت إلا بإذن الله الله ládùn wọn náà tẹ́ ẹ ti tẹ́ àákàrí ní oúnjẹ sí orí àtúwẹ̀ títà orí àhápà nàkú ọmú lọ tó wé ṣètì àtúwọ́ ọ̀tà ìsinẹ̀m òdàbọ̀ wà rẹ̀ bẹ́ẹ̀ òdàbọ̀ wà rẹ̀ bẹ́ẹ̀ ọmọ ọmọ àbẹ́nà ẹ̀kẹta ẹ̀rọ àtàkà òun mórí ẹ̀ ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ẹ̀ẹ́tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀rọ tó ìmọ̀ náà ní orí tẹ̀lú àti màlẹ́ ìgbà yẹtẹ màlẹ́ ìgbà ọ̀nà ó tẹ̀yẹtẹ ta tó wá ẹ̀mẹ̀tẹ́ ta ká ìwọ́ta àkúrè yọ́mọ̀ ni àkúrè ní ìlú mi ta tó ìsọ̀nàdé sí ilé wà ní àjọ́nà náà ta òmúrí ọmọ kàkítà mi wá àkúrè ní nana bá rẹ ìjẹ́ náà bẹ̀rẹ̀ ti tẹ́ ọjọ́ ìkàwà tó wé lórí yìí ó jẹ́ ẹ̀rẹ̀ sí ní ìlú àná o ṣé àníkọ́ àbá àtẹ́ ti tẹ́ òmúrí tẹ̀sí màlẹ́ ìgbà ẹ̀tẹ́ ìlé ìgbẹ́ náà ẹ̀ka ẹ̀ná òrè ẹni ọ̀gá àmùmẹ́ yàní ilé ẹgbẹ́ náà ìka ohun àti iná ẹ̀kẹ́ kóró ní ìmọ̀lẹ́ ìtútù rẹ̀ ní ètí ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ẹ̀nà àtàwọn kàtàkùn yìí àtúntà ẹ̀kúta ẹ̀kọ́ àkọ̀lẹ̀fẹ́ ìhù òkú ọ̀nà àbúrò náà àtúntà ẹ̀kọ́ ọ̀pọ̀lú sí ìjà ìhù ọdún kóró anáìka èyí kékeré náà ẹ̀rọ ẹ̀ka ẹ̀kọ̀kẹ́ wà ẹ̀kẹ́ náà ṣàlẹ̀ ìhù ẹ̀kọ́ ọmọ orí màá ṣàlẹ̀ suratul Baqarah ta ẹ̀yàrá wa ẹni olóògbé mi náà ìpa iná lèmi náà iná ìfà ìdọ̀tí malaysia ẹgbẹ́ máa ń àtúnṣe ilé ìrún ẹ̀ àtà òtàkù ẹ̀ àbùkọ́ ọ̀nà ìdánwò yìí náà ẹ̀ ẹ̀ rà ẹ̀bọ̀ town ẹkú ìṣẹ̀lẹ̀ kù ọ̀rọ̀ rẹ̀ ó ti tó náà ìtẹ̀ka omi èyí mẹ́wàá ẹ̀ àǹtúmá àtà àti tó náà ìtẹ̀ka ayé ìsì ó èyí náà ẹ̀ òkú nígbà fún ìmẹ̀wẹ̀ ìbà ilẹ̀ ẹkú ìṣẹ̀lẹ̀ kù àti Muslim contracts Rasulullah. What a Muslim in Bafur Rahim. Muslim can you read? The Muslim has really been at his head to tell you about who somebody and I can have. Oúnjẹ ìjọba ọ̀dà ń sọ ọba ọ̀dà وبريع وبريع ما بيق الله ورأي ما شكتني جائلي كان مني وقال وهيوا ثم عرف من يجوا رأيت أصحاب الجنة يقول من أنا باب الله سبحان أنا الجنة وما مريد سبحان الجنة مني àǹtí òkúrì ọkùn ti máa ta ìkàmú ìrìnkàn ìnà ti gbé ọmọríkà ọgbọ́nù náà ṣàtà àdìmàkà mú làmàlù ọgbọ́n wúṣẹ́ bíi ṣé ṣé lọ sí ìkọrọ náà ìtẹta sọ àmì ẹ̀mẹ́ náà sọ ọdún kọrọ ìgbà ṣèbí ní kọrọ ìgbà ọ̀nà ọ̀dọ̀mẹ̀ ó ń gbẹ́lú ìjìnlá ọgbà ọgbà ọ̀dà wàhálà àtúntò kan aka òmìnira náà sọ́dọ̀ àti náà sọ́dọ̀ náà rere arọ́ngbà láìka iṣẹ́ wọn kàwé bẹ́ẹ̀ ní ọ̀nà wà mẹ́ ẹ̀kọ́ lórí pàtàkì àti máa dánú ìyàmàlú àmì tí ó kọ́rọ̀ ìgbẹ́ náà mẹ́ lọ́mọ nígbà jùlọ àkọ́kọ́ ọba yà wọn àmọ́ kọ́ ìrònú mẹ́wọ́ tó tún náà tún náà dé àmọ́ ẹgbẹ́ náà ti tó ìgbàdún náà mo nígbà tó bá yà àkọ́kọ́rọ̀ ìrònú mẹ́. inú àti sinmi àti àjọwọ́ ló ní hàmù lọ́dọ̀ ní ká hàmù ọ̀kan ọ̀dọ́rí tó fẹ́ ìdùnnà àbúlọ́ lójú aláwọ̀nù kọ́ ọ̀lọ́ọ̀kadà yóò tún ọ̀nà àtàyè tó mórí sọ̀lọ́rọ̀ rẹ̀ kọ́là tàgbẹ́rù fún tàbí ilé rẹ̀ ààbẹ̀ ilé naira hẹ̀mẹ̀yẹ ní ìpè àádùn náírà tẹ̀mẹ̀ tó tó mọ́ríkà tó ń tààkù ámà a bèèrè àgbẹ̀wúrẹ́ ìṣìlẹ̀ tó ma sẹ́kì ọ̀rọ̀ ọdún ọmọdún ìgbẹ́ ẹ̀fẹ̀rẹ̀ náà kan ló dọ̀ ọ̀ ọmọdé àwọn tó mọ̀rí kàkàkà wa àgbẹ̀wúrẹ́ mọ̀rí ó ti bẹ̀ ọ̀ṣẹ̀ tó mọ̀ tó mọ̀rí kàkà ọ̀rọ̀ ọdún ọmọdún tìrìṣẹ̀ tó náà fẹ́ òrùka láìláìlẹ̀ lọ ọ̀nà ọ̀nà máa ní kàhúrù lẹ́nu tẹ́lẹ̀ wọ ọkọ̀ fún ẹ̀gbọ́nà àti nínú lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ èsì wọ́n ti mọ̀ mẹ́ẹ̀kọ́ àtàtà àtàwọ̀ káàtà àti tó tó yìí wò náà àtàwọ̀ náà rẹ̀ ọ̀rọ̀ wílẹ̀ náà tó wọ́n jẹ́ sí náà tùwé lọ́pẹ́pẹ́ òkú náà hapù ní sára wọ́n kẹta wà hù ní kí ọ̀nà lónìí. Ṣíkà àti ìṣọ̀ká wọn náà àbí wùrẹ́ ìrọ̀sọ́bẹ̀ ó tó mú ìṣẹ̀lá lọ́rọ̀ يعني لكن انا الشر فبتاع القصد الذي لا بلوغ فيه ولا تفسير وتقول لك ديما ديما ناسا ايضا من المهنان لكن àtúntàbà ọkùnkùnkù ṣílẹ̀ àti ìfọ́wọ́ rọ́bìtàlì nípa rọ́bìtàlì wọ́n bẹ̀rẹ̀ lónìí mẹ́ tó lè lé pọ̀ láti ìpìlẹ̀ ìpáàkì àbátò kòmòrì ọjọ́ ìwé ìjọba rẹ̀ fam ìṣàyà ìpàkù ìṣúná ìṣọ̀wá rẹ̀ jù ìmọ̀ ẹni nọ́ọ̀nù náà ọ̀pọ̀ láhùn náà ẹ̀kẹ́ ìwà náà àtúndọ̀ náà yẹ pẹ̀pẹ̀pẹ̀ yà àkọ́dà sí kúrò fún orí ìyá ọ̀ fún omi rẹ̀ náà ẹ̀hẹ̀ ràdù àrẹ òkú mori fún omi rẹ̀ náà lè dé ìgbàtú àrẹ òkú mori ìwà náà ọ̀bínà kàkànà ọ̀bínà kàkànà ìmọ̀ náà ẹ̀ka حاضرون القرآن حاضرون بسوم الله صلى الله عليه وسلم وتتجدوا وتتجدوا وتتجدوا أنا على الاستقامة والاستقامة أنا الثواني ثاني àtìkú ara ní ọgbà wòtínà ọ̀kẹ́rẹ̀ àdúrà náà ìsàkóso mórí ọ̀sẹ̀ rẹ̀ tọ̀sọ́lá wà ní ìwọ̀sọ̀lá ó tó wọlé àtàlù àbúrò ní wáyé mi ọ̀dúnrún náírà òun ni ṣùgbọ́n mú àmì ní sọ́rọ̀ ìlà wọ́n wọ ananyẹ̀wò fáwọn ni wọ́n wọ́n tẹ́mẹ̀. pé àtàdé ṣẹta àtẹ̀wé tó wọlé ìfọ̀sọ́gbà rẹ̀ tó síta ẹ̀ẹ́n àtẹ̀wé tó wọlé yìí. àátọ́ náà ìfẹ̀ta àátá ṣẹta wà lá ánà ilá ayẹ̀tẹ̀dá mẹ́ta ní lọ́hàn ìrọ̀hàn mẹ́ta nínú ọ̀pọ̀ látàrí arákùnrin mi àtúmọ̀ náà ó kẹ̀kọ́ bẹ̀ fún mi ọmọnìyàn fún àjánà tó pé ní rọ́mọ̀nà inan àgbàyà pèsè ẹ̀rẹ̀ ní ẹ̀yìn kọ̀ọ̀kan tí ó gbẹ̀ wọn ẹ̀rẹ̀ ní ẹ̀yìn ní ibi tó fi mori sọ̀láwà rẹ̀ sọ́lá tí ó gbẹ̀ wọn inú sọ̀rọ̀ náà ní àti ìṣẹ̀lọ̀ ọdún ìmọ̀ muslim tọ́lẹ̀ à inan ẹ̀rẹ̀ níra ẹ̀ka sọ oṣù kúrò ní wọ́n tó fẹ́ yìí ọmọ ọ̀gùn ha ẹ̀rí ra ọmọ ọ̀pọ̀ àmì sábà. sọ ọ̀pọ̀ àmì sẹ́nẹ́sẹ́nẹ́ lọ́kà sọ ayọ́pọ̀ mórí ọ̀ká náà ọ̀nà wà gánà ayọ́pọ̀ mórí ọ̀ká náà ọ̀nà wà gánà ọ̀nà òkúta lo ọ̀nà òkúta lo ọ̀nà ọ̀mà ètò ọ̀nà ọ̀mà ètò ọ̀gá ayọ́pọ̀ mórí ọ̀nà ìṣúran ọ̀ àbíyẹ̀rí òmórí ìbéèrè ewúrẹ́ ọ̀nà òmórí kàtà ayọ́pọ̀ ẹ̀ṣọ̀rọ̀ náà ṣe mórí àtàtà nígbà ìṣẹ́bí na àmọ́nù ọ̀ní wàá tẹ̀rù ẹ̀dá ọjọ́ ẹ̀kú ẹ̀dá tí ìṣẹ́bí ṣà ìgbà ìkẹyà tó na rọ́pàpàwọ̀ ọmọríkà awẹ́rẹ́ mọ̀ kẹ̀kẹ́ bí náà ẹ̀jẹ̀ tí ìṣẹ́bí ọmọríkà ẹ̀mẹ̀ ẹ̀jẹ̀ tí ìṣẹ́bí ọmọríkà ẹ̀mẹ̀ ọ̀bá ní ọmọ náà àánìkẹ́ àánìrẹ̀ ìhìdìrà tẹ́kùrà janaka kabina na kura ka fa ci muri sallallahu alaihi wasallam abbaata ya e ku ba kana fazahadu istabilillah e kura ku ti ojo muri ni an anira da ku ya sahe ya ci ogana ne ogana ne abban da sumi kan ne muri sallallahu wa ta'ala sai da ya sai na kore ma e da bi ma ne an yi ka abubuwa ne

anyone who see that in there, he go back. Every time from Syria, or from Syria to Poland, not Ghana. So Korea is on one hand. From Syria to Davao, or to Chesina, Ghana, with the iron army. Àbá tó ń rí àkàríkà nínú ẹgbẹ́ ìmọ̀kànlá ọ̀rí ìdí ní àlùmọ̀sílẹ̀. Tó ń rí àkàríkà áwẹ̀rẹ̀ ayọ́bọ̀ ló ń rí. Ìkọ́gbòrè ẹ̀mí ẹ̀ṣẹ̀ àmúkọ́rọ̀ ìzọ̀rọ̀ ẹ̀mí ẹ̀gbòrè. Àgbọ̀rọ̀ náà ẹ̀hún ẹ̀gbẹ̀rẹ̀ ti ní iman alimominun alimohajirun alimotahidun alimohudinun fún olùmọ̀tàríkún alàhàtẹ̀tẹ̀ yóò ṣe rahmatullah ẹgbẹ́ ìkẹta ẹni múmi ní ẹgbẹ̀wọ̀ bèèrè lẹ́ta tó mórí lẹ́ta sí kúrò tó mórí wà ní kàkọ́ra àbúkí islam tó láì nínú àwọn àgbá ẹ̀rọ ọjọ́ kan látàná méjì yóò àrùn ọ̀pọ̀ bàbá ẹ̀dà tún ṣe ṣàmì látàmà ní tọ́ọ̀ ti ṣàmì túnlẹ̀ ní ìdíra ilé ìyá ọmọ àyè tó kẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìṣẹ̀rẹ́ sàfà ṣẹ́ńtọ́lì mú ní ayé tún ẹ̀ àkùnrẹ́kù sí kókó ìmọ̀lì ìdíra kọ́kọ́ òmòlì òbíra náà sọ̀fẹ́ ẹ̀ ṣẹ́ńtọ́lì mú òfin tún ẹ̀ àkùnfọ́rọ̀ ìgbọ̀nà àmì àjọ ọ̀fẹ́ náà fọ́rọ̀ ìgbà ọmọ ní kùránì káàmẹ́ ọ̀rọ̀ ní túnú túnú ní káàmẹ́ ọ̀sán lọ́rọ̀ lè wọ̀ ẹnẹ ẹnẹ gbọ̀rọ̀ fúlá ìrẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀sà ṣọ́nà ayáǹbọ̀mọ̀lì ẹ̀bá ní ayáǹbọ̀mọ̀lì ẹ̀kú ìṣẹ̀lẹ̀ kù. àbọ̀wọ̀ nọ pàtàkì wọn lọ́la fàyọ̀ bàbá ìtìtì ẹlẹ́sẹ̀ ẹ̀sẹ̀ ní wúkẹ́ tẹ̀tẹ̀rẹ̀ tí ẹ kó pọ̀rọ̀ ìṣọ̀dù ṣẹ́yẹ̀ ní ẹ̀ka lórí ọ̀tá ìta àmì tó kí omi ọ̀tá ìta àmì. ọ̀tẹ́ ni tó alùpùpù àlọ́pàá tí a náà lòdè ṣe àdúgbò èkó ìgbéwọ́n ìwé ọ̀bùlà rọ̀màkàn ṣọ́ọ̀bù bí ramadan lòsì àbí akọ ẹjọ́ ń fòzà àkókò ń bọ̀ ẹ̀kọ́ ewé gidi ọgbọ́ pinnan ewé wíyàn tí ìwé tí rọ àkókò ọ̀yẹ́ ẹ̀rún tí ramadan lòdó kù àtẹ́kọ̀ ìní rímọ̀ náà kẹta ọba àbáwẹ̀ láti tó tó nínú iná tí ọgbọ́n mọ́nà kó ìhó òdó ní ẹ̀rọ pé ọ̀la ọgbọ́wọ̀ náà ọ̀ta ọ̀ta ọ̀nàwọ̀ ọmọ ẹ̀kí ní fún mi ní أتناك أمي أتناك أبي مخدرون المجاهدون المهتمون ومن نواحي تنول مبنى فرق الله لنا فرق الله لوياكم ونفان وإياكم من آيات وذكر حكيم وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعليه وصحبه أجمعين قوموا إلى صلاتكم تفهمني ويرحمكم الله